hello mo kíwá kíwá kíwá mo kíwá kíwá ò gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà tẹ́ ti ń gbọ́ mi àbí tẹ́ ti ń wò mí orúkọ tèmi ò yí padà ò yèyé dára kó wé kó kó kó ni mò ń jẹ́ kókókó happen ṣẹlẹ̀ ṣẹlẹ̀ happen ibo ló ti ń ṣẹlẹ̀ àṣírí ti padà tú wọ́n ní bàbá akíntóyè pọfẹ́sọ banji akíntóyè ah, òkúta ló ń sè fún wa o ah, pọfẹ́sọ wálé akíntóyè eh, pọfẹ́sọ banji akíntóyè irọ́ náà pa fún gbogbo yorùbá nation ńṣe ah, náà fi wá gbowó kiri wọ́n ṣe ń gbowó níbí náà ń gbowó níbí wọ́n ṣiṣẹ́ fún tinubu ni ó pẹ́ wọ́n switch sọ́dọ̀ ìgbòho Ìgbòho ń ṣiṣẹ́ fún tinubu ni ó gba kọ́ńtrátì ó pẹ́ títí ẹ ti gbàgbé ẹ rí sahara reporter ẹ ti gbàgbé sahara reporter ẹ ẹ mọye ìgbà tí wọ́n fi ń blackmail bàbá pé bàbá bọ́ọ̀ ni wọ́n lọ gba hundred billion wọn á náà lọ gba two hundred million ẹ kìnnìkan kìnnìkan ẹ rántí àwọn ọ̀túnba jefai nínú heritage tv lọ́dún náà lọ́hùn ṣé ṣì ń rántí mo kàn ń fẹ́ kẹ́ máa mọ bí gbogbo nǹkan ṣe ń lọ ìjọ mọ̀ wípé ní ìgbà tí àwọn ẹlẹ́sìn òsì méjì àwọn olóòórùn aráabí tọrọ mo sọ mo ní ìbálùwẹ̀ yín tó lóun fẹ́ dòdò a fẹ́ wo abrakadabra tẹ́ fẹ́ ṣe ojú kan lẹ ti wá ń gbin ní ìgbà tó máa bẹ̀rẹ̀ wèrè ní last year ìwọ tó o bá rántí kí ló mọ̀ tó fi bẹ̀rẹ̀ wèrè ó wọ́n gbowó wọ́n gbowó wọ́n gbowó ibo ni o rò é pọ́n ti gbọ́ gbogbo information yẹn bàbá Wálé Adéníran ẹ mọ̀ pé bàbá Wálé Adéníran wà pẹ̀lú bàbá Akíntóyè bàbá Akíntóyè ló mú wọn dání láti ilé Ifẹ̀ wọ́n jọ wá sí Kútọ́nù bàbá Akíntóyè ni wọ́n sọ fún wa wípé dẹ́kútì àwọn òun ni Professor Wálé Adéníran gbogbo ibi organization àbí event tó bá pe bàbá Akíntóyè sí bàbá Akíntóyè Professor Wálé eh, Professor Bánjí Akíntóyè wọ́n á make sure pé wọ́n gbé bàbá Wálé Adéníran dání wọ́n á lè jẹ́ kó máa yé everybody ń bẹ̀ pé anything tẹ́ bá ti lè tẹ́ bá fẹ́ ṣe fún wọn deputy wọn ni Wálé Adéníran bàbá Wálé Adéníran ẹ ṣe fáwọn náà ẹ fún wọn recognition ẹ ṣe lọ́dọ̀ kan ṣá professor Banji Akitoye bàbá dáadáa àwọn ni wọ́n gbé bàbá Wálé Adéníran tí wọ́n fọ́ọ̀sì wọn sí wa lọ́rùn àdàgbà torí bàbá ò parọ́ àgbàlagbà ni wọ́n bàbá dáadáa bàbá wa. Hmm. ǹjọ́ jẹ́ mọ̀ wípé information tí àwọn sẹ́ẹ̀tì olóorun yẹn tó ti wà stranded eh, tí wọ́n ń sọ kiri pé bàbá gbowó yẹn ó ṣe kinní kan bàbá Wálé Adéníran ló ń fún wọn ṣé o mọ̀ pé bàbá Wálé Adéníran wà pẹ̀lú bàbá Akíntóyè kò sí ọ̀rọ̀ tó máa jáde lẹ́nu wọn ọ̀pọ̀lọpọ̀ àfiwọ́ tó o bá ní ẹ̀mí Ọlọ́run tó o dẹ̀ gbọ́n nínú tó gbọ́ níta tó rárá fi balẹ̀ ni wàá understand if not ohun tí bàbá Wálé Adéníran tó ń ṣe kí ni information òfò tó ń gbé fún àwọn olóòórùn yẹn nìyẹn táwọn náà gbé parí àti ṣé ó máa gbádùn tí ṣé ó máa gbádùn ṣe bẹ̀rẹ̀ ìpè burúkú lé professor Akitoye lórí àti Ìgbòho àtẹ̀mí báyìí àti gbogbo àwọn tó gbé ṣépè bó tilẹ̀ jẹ́ wípé lẹ́ni báyìí <laughs> nígbà tó fẹ́ wáwí jáde tí tó fẹ́ tọ́ lẹ́nu wọn <laughs> wọ́n ní àwọn fẹ́ mú un lọ́rùn ọwọ́ ni àwọn tó ń gbé ṣépè yẹn wọn rárá fi balẹ̀ ni nígbà tí ta ló lora wọn nínú ẹ̀ òun lòun ṣó máa gbádùn lóró pé òun lo olóòórùn ẹlẹ́sẹ̀ òsì méjì ẹlẹ́sẹ̀ òsì méjì ló padà lo ṣó máa gbádùn ìdí tí ṣó máa gbádùn ṣe da wèrè sórí kìíní nìyẹn máa bá ṣe ẹ lọ́ntì ọ̀yà ṣekú níṣẹ́ tiẹ̀ àbí kò yẹ yín ẹ̀yìn èèyàn mi ẹni kí ló fẹ́ jọ́ wẹ́wẹ́ píṣọ bàbá adéníran òun lòún wò lábújá yẹn gbogbo yín tí àwọn olóòórùn pariwo bàbá akíntóye irọ́ náà pa wọ́n ṣiṣẹ́ fún tinubu wọ́n ṣe òkúta wọ́n ṣe gbogbo ẹ̀ ẹ jọ pẹ̀lú bí ṣògo láìtẹ̀ tí ṣàlàyé púpọ̀ tó rí pẹ̀lú president bọ́lá tinubu ní aso villa jọ nítorí ọlọ́run ta ló wá disappoint ẹ̀yin ọmọ yorùbá nation ẹ̀yin ọmọ yorùbá náà ta ló disappoint yín ta ní ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni bá dalẹ̀ ó ti di dandan kí gbogbo orú wọn kí wọ́n balẹ̀ náà bàbá adéníran ewé atayè kátà ìpè kọ́ èyí tẹ́ ṣe yìí náà ṣé pẹ̀lú ewu lórí yín ayé wo lẹ̀ tí ìjẹ́ tẹ́lẹ̀ tẹ́ ti wá ròpin tó jẹ́ pé bílẹ̀ ti wá fẹ́ ṣe bàbá ṣáà ti lọ sàbújá wọ́n ti lọ gba portfolio tiwọn náà ń bẹ hmm. portfolio tiwọn báyìí ni wípé gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ síbi Professor Wọlé Ṣóyínká Wálé Adéníran to lead world project seeking to reunite African lost to slave trade in Europe and America to their roots iṣẹ́ tí President Bola Ahmed Tinubu position tó fún bàbá Wálé Adéníran àti pọfẹsọ Wọlé Ṣóyínká bàbá dáadáa ẹ kúkú mọ̀ pé bàbá láìkí áfíríkà ti wọn wọn ò dẹ̀ ń ṣọ̀dàlẹ̀ bàbá Wọlé Ṣóyínká wọn lórúkọ rẹ̀ wọn ní kọ̀rọ̀ rẹ̀ ilẹ̀ Yorùbá bàbá tí ó mọ lọ tí gbogbo ọmọ Yorùbá ó mọ wárí fún ni bàbá dáadáa ni hmm. wọn jọ àwọn ọlọ̀tẹ̀ olè abìkan òkú lábẹ́ tí àgbà iṣẹ́ ọwọ́ wọn kò tó wọ́n jẹ àfìgbà tí wọ́n bá yé ààrẹ tó ba ọjọ́ ọ̀la àwọn ọmọ wọn jẹ́ àtìrẹ́dìrẹ́ àwọn ọmọ wọn wọ́n rò pé Yorùbá nìṣọ̀nà ṣe ẹ ṣe Yorùbá nation ara yín lẹ ṣe ṣé ẹ mọ̀ tá a bá rántí ẹ̀yin tẹ́ kì í tètè gbàgbé ọ̀rọ̀ mo ṣe fídíò kan ní some months wípé a ń gbọ́ fìrìfìrì pé Professor Wálé Adéníran wọ́n ti lọ dá gúrùpù kan sílẹ̀ èmi mo sọ fún yín bàbá Wálé Adéníran mo ní kẹ́ be careful ẹ be calm down tẹ́ bá rò wípé ọ̀rọ̀ wà lẹ́nu yín ìwọ tó lọ fẹ́ sọ̀rọ̀ sí lágbájá òmùkọ tó wà tó máa bá lẹ́nu lágbájá ni bàbá ẹ máa wọ kó máa ẹ rọra lọ wábi wọ́ sí kẹsìmí agbájá àṣé bàbá fẹ́ lọ gbowó iṣẹ́ tí wọ́n ṣe wọ́n fẹ́ gba compensation láti iṣẹ́ tí wọ́n ṣe tó fi da movement rú ṣùgbọ́n tọ́lọ́run tó ti mú dòkó padà ṣùgbọ́n tí kò lè yí ọ̀pọ̀lọpọ̀ yín bàbá ti lọ gba compensation ẹ̀ làbújá wọ́n ní president Tinubu níbi ìbáyìí sìn orúkọ gúrùpù tí professor Wálé Adéníran tí wọ́n ṣí òun rèé heritage voyage of return initiative nínú gúrùpù yìí wọ́n ní àwọn ọmọ UK tó pọ̀ ń bẹ̀ tó wà bẹ̀ ó lọ bìbà ni kì í ṣe pé kí ló tó wà nínú movement tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n kúrò wọ́n pọ̀ bàjẹ́ ìyẹn nìkan portfolio tí president Bola Ahmed Tinubu wá sọ nísìnyí ni wípé ẹ jẹ́ sáré kà fún yín Tinubu West endorsing the Voyage of Return initiative, which is seeking to reunite all African lost in Europe and America through the slave trade to their roots, said the government under uh, the government of Nigeria under its leadership, Iyen Baba Tinubu, will support the project with intellectual and material logistics. Stay tuned for more updates. Adeniran Triumphs, The Elite Solution Media. I want The Elite Solution Media yẹn mo mọ àwọn tó wà ń bẹ pátápátá. president Bọ́lá Ahmed Tinubu wọ́n ní kí bàbá Wọlé Ṣóyínká o àti professor Wálé Adéníran àwọn fún wọn ní project yẹn àwọn under the leadership àwọn as the president of Nigeria àwọn máa sponsor ẹ̀ àwọn máa ṣe everything compensation Yorùbá nation tó ń gbógun ti lélẹ̀ wọ́n wá ní pé kí wọ́n lọ máa reunite gbogbo Áfíríkà uh, people tí wọ́n tà during the slave trade sí the whole Europe and America iṣẹ́ tán iṣẹ́ ayé tí wọ́n gbélé ọwọ́ professor Wálé Adéníran nìyẹn àti bàbá Wọlé Ṣóyínká ṣùgbọ́n bàbá Wọlé Ṣóyínká rọra yẹra wọn sẹ́gbẹ̀ẹ́ náà ẹ mọ̀ pé bàbá yẹn wọ́n rìn ní wọ́n láìkì ìdẹ̀tí bàbá yẹn mo láìkì ayé wọn wọn ò rìnrìn ìdẹ̀tí wọn ṣe rádaràda ábì ló máa rí wọn nú gbogbo patí tó máa ń ṣe kiri as some mo ti láìkì yín jù dádì wálé eh, dádì wọlé ṣóyínká wálé wò ọlọ́ọ̀ má jẹ ọ mọ irú ìwà tó wà ní ọwọ́ bàbá wálé adéníran èṣù bèlèké àwọn eléyìí adayérú tọ́lọ́run bá yọ̀dá fún wọn ọjọ́ kan péré wọ́n á da gbogbo ilé ayérú níbi tán burú dé a sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ba tẹni jẹ́ bàbá yìí burú láyé ìwọ tó bá mọ̀ jẹ́ sá fún wọn ò ṣekú re. wọn kì í ṣe kúrẹ́ information yẹn tó ń dé ọ̀dọ̀ àwọn olóòórùn yẹn tí wọ́n ṣe gbé parí tí wọ́n ò bọ́dà láti ṣe kọ́ńtì ẹ̀ wò ó pé ṣó information tó ń fún wọn òtítọ́ ni or not torí pé ìwà ìbàjẹ́ ti wà ní inú titi wọn náà tó fẹ́ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n kàn skyrocket ẹ̀ wọ́n rò wípé ìbàjẹ́ yẹn tó bá ti pariwo ẹ̀ síta tó ba bàbá Akíntóyè lórúkọ jẹ́ àti gbogbo wa yìí àákẹ́yìn sí àwọn bàbá yẹn àwa máa fọ́lọ̀ wọn here we are today. Professor Wale Adeniran gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátápátá ìyá mi létí inú yín etí inú etí inú lè jò lò gbogbo ọmọ Yorùbá nation pátápátá ẹgbóhùn ẹnu mi ìwọ tó o bá mọ bàbá Wálé Adéníran tó o bá sọ fún ikú ti pani lábẹ́ aṣọ ni wọ́n bàbá ẹ ṣèyí tán orúkọ yóò ní parẹ́ nínú ìwé burúkú ilẹ̀ Yorùbá bàbá Tinubu ó ga o ẹ̀yin èèyàn yorùbá ẹ bá yé jẹ́ ẹ̀bọ̀rún ṣèjọ́ ó ti lẹ́yìn náà lẹ́dà nàìjíríà rú ṣé president bọ́lá tinubu ò padà máa ṣó ẹ̀ sìn wọ́n padà máa prove ẹ̀ pé iye yìí yorùbá lẹ̀ ń ba nàìjíríà jẹ́ kò tí ì pọ̀ṣù márùn-ún àbí mẹ́fà tí bàbá débẹ̀ nǹkan tó yìn yọ eruku díẹ̀díẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nàìjíríà tó ń yọ eruku díẹ̀díẹ̀ kí ni bàbá débẹ̀ báyìí ó kàn sá ó ṣáná sí wèrè ni ó kàṣ fàyà dànù ẹ lọ jó kẹkù dànù kí ló òun lẹ́plé lẹ́plé gbogbo mẹ̀kúnnù tó wà nàìjíríà ẹ ráyé wá o ẹkú ti yẹn mẹ́tẹ̀ jẹ́ sọ tàná dátra ẹ jẹ́ sọ ti wá torí pé ọ̀tẹ̀ àtẹ̀yìn mọ́lẹ̀ ọ̀tẹ̀ àtẹ̀yìn mọ́lẹ̀ ọ̀tẹ̀ padà tẹ̀yìn ẹ padà ṣe sẹ́n. Tinubu lè fẹ́ òun ló lè ṣe é òun ló máa gbèjà yín jà òun ló máa lọ ṣàgbẹnusọ yín níbẹ̀ òun ló máa bá yín kàn sáàtì jésù òun ló máa lọ sọ́dọ̀ ọlọ́run gbogbo nǹkan tí àwọn ìbọn fifty head of state wò rí ṣe ìṣẹ́jú kan ló máa ṣe ṣẹ̀dẹ̀ tí enjoy ẹ̀ ẹ̀ tí rí nkẹ́kẹ́ ẹ̀ tí rí nkẹ́kẹ́ wèé rí nkẹ́kẹ́ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ṣẹ̀ṣẹ̀. bàbá Tinubu tó bá yé ilé Yorùbá jẹ́ because torí titi láìfù titi wọn torí géènì titi wọn gbogbo ọba ilẹ̀ Yorùbá ń bẹ nínú pọ́kẹ́tì bàbá ìjòyè ìyálọ́jà ìyálóde ìyálájé ó wà nínú pọ́kẹ́tì wọn ọmọ tó ìwánú ìyá ẹ̀ ọmọ òrìṣìn ọmọ ọwọ́ ọmọ iléèwé politicians name it religion everything ó wà ní pọ́kẹ́ẹ̀tì bàbá Tinubu ètò jókè ètò báwọn ló máa play ń bẹ̀fẹ̀ anybody kó náà dẹ̀ ó kúkú ti ṣiṣẹ́ yín pé wọn ò tí ì bí anybody inú yín tó máa gbéná wojú ẹ̀ ẹ tí ì rí ìyà ṣẹ̀ṣẹ̀ fẹ́ ẹ̀yin lẹ́yìn Yorùbá lẹ̀ ń jẹ ìyà tẹ́lẹ̀ tó bá wọn ò lè sọ pé òjìyà mọ́ tí ìyá bá wá ń jẹ ó ò lè sọ pé no Oh yes ó máa fẹ́ jẹ yín pa ni àsìkò ẹ jẹ ìyà tẹ́lẹ̀ ni ìyá ṣe fẹ́ wá jẹ yín sìn ọ̀pọ̀ pọ́nrìpọ̀ ìyà torí ọ̀tẹ̀ lẹ fi bàtàrà yín jẹ́ the same bàbá Tinubu tó bà ilẹ̀ Yorùbá jẹ́ tó dojú gbogbo Nàìjíríà rú tó gba mọ́tò lẹ́sẹ̀ gbogbo àwọn mẹ̀kúnnù àwọn politicians nìkan náà rẹ̀ ní Nàìjíríà sìn oníkálukú wá ń ṣọ́ láìfù lò wọ́n wá ń yín ayé jẹ ṣọ́ra ayé òun jẹ ni wọ́n yín láìfù live wọn lè lífù bó ṣe fẹ́ one percent rárá ayé tí bàbá Tinubu wá fi sọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà pátápátá òun ni gbogbo wọn náà fọ́ọ̀sì fún wọn lọ́rùn bí mo yé bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí any moment from now ó máa ra eh, fuel of price eh, fuel price ó ti lọ sókè wọ́n ní seven hundred and fifty naira. náà máa máa ta a ti sọ fún yín kó tó di December ẹ máa rà ní àbọ̀ fún one thousand kò kì í ṣèpè ṣé kò súnmọ́ bẹ́ẹ̀ seventy five seven hundred and fifty one thousand èlé lẹ́kùn bàbá Tinubu tí ò rí ilẹ̀ Yorùbá tó bàjẹ́ wọ́n tún ṣe débi wípé wọ́n kẹ̀yìn àwọn àgbààgbà Afẹ́nifẹ́re méjèèjì tó ń líìdì wọ́n kẹ̀yìn wọn síra wọn torí àǹfààní ara wọn nìkan bí bá ṣe ń sọ̀rọ̀ yìí àwọn bàbá méjèèjì wọ́n ti dọ̀sán àtòru gbogbo àwọn tó tẹ̀lé bàbá Tinubu àwọn tó ti lò tẹ́lẹ̀ wọ́n ti yọ wọ́n dànù àwọn tó ti lò títí títí títí títí dìsìn tí wọ́n nídìí wọn mọ́ oníkálukú wọ́n ti ń jẹ gba lábẹ́nú ẹ̀yin lẹ́ẹ̀ mọ́ bó ṣe ń lọ ẹ má jẹ tí ìgbà kò tí ò yẹ ń bẹ̀sẹ̀. wọ́n ti ń sunkún lábẹ́ bẹ́ẹ̀ wọ́n gé ka jẹ ẹ̀ rí pé flapapa àwọn yẹn ó ti wọlẹ̀ wọ́n flapapa mọ́ kò sóko lórí kò nídìí mọ́ wọ́n ti fi ìdí rẹ̀. the same bàbá Tinubu yẹn ń yọ òun ló gbé bàbá Wọlé Ṣóyínká Professor Wọlé Ṣóyínká àti bàbá Adéníran wípé kán lọ máa reunite gbogbo àwọn tí wọ́n tà as a slave sí gbogbo the whole of America and the whole of Europe kán máa kó wọn padà wá sí Nàìjíríà nígbà táwọn èmi rò pé ẹ ní ilé náà ti ń kẹ̀ṣọ́ ròde ìwọ tó o bá máa dáṣọ ró ni wọn á kọ́kọ́ rí tọrùn ẹ tó tó ṣe bí òwe ẹ̀yìn ìran mi ẹ ó bàbá wa balẹ̀ jẹ́ tán wọ́n bọ̀nà sí jẹ́ wọ́n wáṣẹ́ ìfẹ́ lọ reunite àwọn tán ti kó lọ tán ṣe láìfún wọn tó ń bí happy ní yúróòpù àti amẹ́ríkà ẹjọ́ another slave wo ni bàbá Tinubu tún fẹ́ dálẹ̀ ṣé nàìjíríà bí happy àwọn tó wà nàìjíríà ṣé wọ́n ti róúnjẹ jẹ bàbá Tinubu ṣé wọ́n ti jẹun yó òbítíbitì àwọn yúùtù ni wọ́n ti jáde master order, master degree order. wọ́n pọ̀ bàjẹ́ wọn ò ríṣẹ́ bàbá wa fẹ́ fún yúùtù lówó níṣẹ́ wọ́n wá lọ mẹ́ẹ̀ tó wà ní four red level àwọn tó ti ní sàtífíkẹ́ẹ̀tì la ten years eight years fifty years ó wà bẹ́ẹ̀ tí wọ́n gùdù tó ń ṣiṣẹ́ rẹ́dí àti ṣiṣẹ́ bẹ́ẹ̀ ní máa kú bàbá ò rí kankan mú láàrin wọn èyí tó tún lọ mú yẹn àtọwọ́dọ́wọ́ náà ni ọmọ ara wọn wíwíwíwí you know how it be now wọn á tún ta náà ní slot yẹn ni àwọn parent yẹn rówó fi ra slot yẹn ní tiẹ̀ torí wọn ti jẹ́ ká mọ̀ wípé yàmútẹ̀rẹ̀ owó rèé slot rèé owó rèé position rèé ni ìjọba yín àfi bẹ́ẹ̀ nípa àti ìgbẹ́jọba kankan orí ti yín ti wálẹ̀ ti kẹ́. bàbá Tinubu tó mú Nàìjíríà tó ń dojú ẹ̀rù tó dojú ẹ̀ bolẹ̀ ní sìn sìn sìn sìn tó ń ṣe gàràgàrà mọ́ everybody gbogbo ẹjọ́ tọ́rọ̀ tí kankan ò kàn wọ́n bẹ́ẹ̀ àwọn náà fẹ́ wá gbé wọn ò tún wá léèyàn gidi nínú ayé èèyàn rẹ̀ tí wọ́n lè gbé irú iṣẹ́ báyìí fún pé kó lọ kó lọ reunite àwọn ẹni ẹlẹ́ni tó hàn wá wọn o <laughs> wọn máa rán gbọ́dọ̀ ẹ̀yọ́ ẹ tẹ̀ dúró. Professor Wálé Adéníran so gbogbo nǹkan tẹ́ ṣe torí ẹ̀dá ogun sínú Yorùbá nation tẹ́ gbógun ti bàbá Akíntóyè àti Ìgbòho lábẹ́nú àti gbogbo wàhálà tẹ́ dá sílẹ̀ tẹ́ ẹ lọ ń fún àwọn olóòórùn aráabí àti kò lè gbádùn láéláé tó fi rí information yẹn tó ń sọ tẹ́ ẹ pa gbogbo irọ́ yẹn tí information yẹn dọ́dọ̀ ẹ̀ ṣé gbogbo compensation tó máa fún yín náà lélẹ̀ ah, ọba ọba Ògúnwùsì Ọ̀jẹ́jẹ́ the second kábíyèsí o ẹ pẹ̀lẹ́ sà ẹ ṣeun o a ti rí iṣẹ́ ọwọ́ yín ẹ pẹ̀lẹ́ ẹ kú iṣẹ́ gan ni ẹ ṣiṣẹ́ yẹn o onílẹ̀ àjọdá fún oníkálukú gbogbo wa pátápátá látòkè dé sàlẹ̀ àtakọ àtabo ẹ jẹ́ wá sọ fún yín o ibi tẹ́ fojú sí ọ̀nà ò lè gbabẹ̀ láyéláyé ẹ jẹ́ kí n sọ fún yín kẹ́ ẹ gbọ́ kétí inú yín kó gbọ́ ẹ jẹ́ kí àdán kó gbọ́ kó rò fóòbẹ̀ eku ilé yín kó gbọ́ kó sọ fún toko pé ni Yorùbá nìṣọ̀ tí gbogbo yín gbìyànjú bàbá Tinubu ẹ ò lè ṣe náà dáa ó ti pẹ́ tẹ́tí ṣe bẹ́ẹ̀ ni ọ̀run jù yín lọ ìjà tí ń bẹ nílẹ̀ yìí àárín ogun ọ̀run àti tayé ló wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ibi tí ogun ayé ti máa lelelelele títí wọ́n máa borí ogun ọlọ́run ibẹ̀ ni mo fẹ́ mọ̀ bàbá ẹ máa ṣe nìṣó sẹ́ ẹ máa nìṣó <laughs> ẹ máa nìṣó ṣe bíbẹ́ ṣe gbìyànjú ẹ ti bìlífì pé ti finish ẹ just the same way tẹ ṣe máa finish gbogbo organisation lẹ̀ yorùbá ṣùgbọ́n ọlọ́run padà wàá jọ yín ọ̀ọ́bì ẹ rí bí ìjọba yín ṣe ń gbòdì <laughs> kò tí ì lè yé yín torí nǹkan tí ọ̀run fi bò yín lójú kò tí ì lè ká ẹ máa ṣe dójú ẹ̀ báyìí ẹ gé kàjẹ ṣẹlẹ̀ burú ni bàbá Tinubu you are a wicked soul a wicked ah bàbá Tinubu ẹ burú ta ni ẹni náà tó sọ wípé bàbá Tinubu ó nífẹ̀ẹ́ ìran Yorùbá bàbá Tinubu kò nífẹ̀ẹ́ ìran kankan lẹ́yìn ara ẹ̀ ìyàwó àtàwọn ọmọ ẹ̀ kò nífẹ̀ẹ́ anybody gbogbo àwọn gbàjà everybody wọn tọrọ gbà yí ká pátápátá àwọn tó ṣe jù bẹ́ẹ̀ tó ṣe jù gbàjà lọ́gán lọ́jọ́ kìíní àná àwọn dà lónìí àwọn ọba gan tó ṣe oríṣiríṣi fún wọn. àwa àwa yẹlé ayẹlẹ at least wọn ò ṣàbójú yín jẹ́ púpọ̀ jù bàbá Akíọlú ẹ kàn máa rò wípé information gbogbo bó ṣe ń lọ́nu kankan sí ibẹ̀ yẹn kò délẹ̀ ó sì wà lẹ́ o ó kàn jẹ́ wípé lọ́dọ̀ tèmi kì í ṣe gbogbo ọ̀rọ̀ náà lèèyàn máa ń sọ ni lóde dá <laughs> at least káwọn èèyàn má lè mọ gbogbo bóyá ń lọ ìgbà tí bàbá Tinubu ṣàwà sẹ́kọ̀ọ́ wọ́n gbé sàbítíkẹ́ wọn wọ́n wá gbé wá bá yín wọ́n yẹ gbé wá bá yín ẹ̀yin èèyàn abẹ́ẹ̀rí fídíò yẹn ni mo lè lọ bá yín wá létà. Eh, wọ́n rà gbé wọ́n gbé lọ́wọ́ báyìí pé bàbá àti gbèdé o àti eh, bàbá Tinubu ní àti gbà o àti lọ àti bọ̀ àti gba sátífíkẹ̀tì wọlé òun rèé mo gbé wá mo gbé dé bàbá náà sì dùnnú gbogbo ẹ̀ ọ̀nàgè ẹ̀yin rò wípé gbogbo èèyàn ló máa fù ẹ rò wípé àwọn kò ní mọ bó ṣe ń lọ ẹ gbàgbé ẹ̀yin ọmọ ìran Yorùbá nation ẹ̀yin olóorun set of group how market yín mo ti sọ fún yín tipẹ́tipẹ́ mo ní balùwẹ̀ yálàyà ní tó lóun fẹ́ dodo mo fẹ́ wo abracadabra tẹ fẹ́ ṣe adelébọ̀ adelébọ̀ a ò gbúrò adelé mọ́ orin adelé ti wọlẹ̀ bí ara éèbà àríjínà ìwé wà lẹ́ẹ̀ àbọ̀tí ìdàgbé ni àgbáyé wọ́n bọ̀ ẹ má jẹ́ kó yà yín lẹ́nu gbogbo wàhálà rògbòdìyàn tó ṣẹlẹ̀ láàrin ìlú wa àtàwọn tó súnmọ́ wa mi ìfẹ́ dárúkọ torí wọ́n ṣọ́ èmi ò mi ìmọ̀ ẹlòmíì ẹyọ gbogbo àwọn rògbòdìyàn yẹn tó ń ṣẹlẹ̀ ẹ má jẹ́ kó yà yín lẹ́nu gbogbo wa láti jọ mọ̀ wípé tó bá ti délẹ̀ tán ní ọ̀dọ̀ wọn náà ó máa padà kan everybody nílẹ̀ nàìjíríà ẹ má jẹ́ ó yà yín lẹ́nu o ìyá túbà ètò ó lè fòfẹ̀rẹ̀ bọ́ síta kò ní ẹ máa expect ẹ̀ ó máa sọ. a ní à ẹ̀yin tẹ́ tí mọ̀ kankan mo ti sọ fún yín tí wọ́n bá fọwọ́ kan àwọn kan ogun àgbáyé máa bẹ̀rẹ̀ ẹ rò wípé bó ṣe ń ṣẹlẹ̀ nìyẹn ibì kan ló ti máa bẹ̀rẹ̀ àwọn ti pa àwọn àgbáyé wọ́n ti sọ fọ́kàn lọ fọkàn balẹ̀ ibì kan ló ti máa plan ẹ̀ ó lè sọ pé òun ló ń plan gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú ibi tí wàhálà ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ woman yẹn nídìí kí wọ́n ṣe ní ọwọ́ àtẹsẹ̀ ẹ̀ mọ́lẹ̀ kó wa ókè mọ́. ìgbà tí wọn ò padà rí information kankan mọ́ rìpítí rìpítí rìpítí rìpítí kò sí ọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ kú ọ̀rọ̀ kẹ́ ọ̀rọ̀ tán ọ̀rọ̀ fínísì ó di rádaràda. àmì anybody tó bá bó síta tó náà gbé ṣépè ẹ gbójú tí wọn náà wọṣẹ́ owó ẹ ṣá o tó bá ní wọ́n gbéyàn kan ṣépè wọ́n ṣe kinní kan wọ́n ṣépè fún Ìgbòho tó bá ṣépè fún Ìgbòho èpè wo ni wọn ò tí ì ṣe látẹnu wọn láti láti ẹ̀ fún Ìgbòho gbogbo ẹbọ tó gbé sódò ìrókò olúwéré Ìgbòho lọ́kọ̀ òṣègbò torí pé inú kan ló fi rìnrìn àjò yẹn gbogbo èpè tí wọ́n ṣẹ́ fún bàbá Akíntóyè wo ló èpè wo ló ṣẹ̀ṣẹ̀ náà ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣẹ́ nísẹ̀ tán tí ìṣẹ́ sẹ́yìn tó torí ẹ̀ tó ló fẹ́ máa múra kankan torí tiwọn tó bá wá gbé ẹ ṣe pé ìwọ wá wo inú ẹ ṣé ìwọ náà inú kan ló fi rìnrìn àjò Yorùbá nation tó bá jẹ́ inú kan ni èpè ó forí burúkú mọ́ ni àwọn onílẹ̀ ń bá wa rìnrìn àjò ìbọn gbé ẹ ṣépè jù bẹ́ẹ̀ lọ́kàn gòkun tiẹ̀ onílẹ̀ á dúró tì ẹ̀ á gbèjà ẹ̀jà ṣùgbọ́n tó bá wá rí i pé inú ẹ̀ inú kọ̀ọ̀kan ló fi ń rìn tó bá gbé ẹ ṣépè wá lè fèsì ara yín ṣùgbọ́n tó bá jẹ́ pé èpè lórí bàbá kí tó yà ti gbòó wàláì mo ti kọjá lẹ́fù yẹn pé wọ́n gbé bàbá of course èmi ti mọ̀ lọ́kàn ti tèmi pé nǹkan tó máa ṣe fún àwọn bàbá méjèèjì yẹn tó máa dùn wá òun náà máa máa rìlíìsì síta ìwọ tó bá ní ọpọlọ torí ayé wọn ti kó ti kẹ̀ bóyá ṣe máa bá wọn pariwo orúkọ wọn jáde again òun ni wọ́n wá ìwọ tó bá wá mọ bí géèmì yẹn ṣe ń lọ wàá wá máa gbọ́ ẹ wọ́n ṣépè fún bàbá Akíntóyè wọ́n ṣépè fún gbòó lórí gbogbo màtá tó wà lẹ̀ ṣé ṣé ò nìyẹn ìgbógo òmò bóyá wọn exist tọkílẹsì pọ̀ ń gbèsè pé ọ̀rọ̀ tó wà lẹ́ẹ̀tì kọjá ẹjọ́ tọ̀ síbẹ̀ nǹkan ti pọ̀ tó wà important àwọn eléyìí kò sí kankan bẹ́ẹ̀ mo ti finish. ṣe ti rí ṣe ti rí àwọn tó gbàbòdè fún yín ṣe ti rí àwọn tó ṣe ìpilẹ̀ṣẹ̀ genesis ogun tí wọ́n gbé ti movement ṣùgbọ́n Professor Wálé Adéníran ẹ bá mi ṣí ẹ fídíò yìí kó dọ́dọ̀ yín gbogbo ibikíbi tẹ bá wà kẹ máa gbọ́ ẹ mọ̀ mí dáadáa dára lórúkọ ti tèmi ẹ lọ sọ fún alára yín àtàjẹrò yín ọ̀rọ̀ búlé ìlàtẹjọ ṣe ọ̀tẹ̀ kì í ṣe àwọn àwọn onílẹ̀ gángan ni mò ń sọ gbogbo àwọn tẹjọ kóra yín tẹjọ mọ̀ nídìí ọ̀tẹ̀ àtọba àárín yín àtìjòyè àtàwọn tó wà labroad àti gbogbo àwọn tẹjọ wà nínú initiative yín gbogbo yín pátápátá ẹ lọ sọ fún wọn pátápátá pé mi dára mo sọ bẹ́ẹ̀ wípé ọ̀tẹ̀ tẹ ṣe yìí ọ̀tẹ̀ àtẹyìn àfi tẹ bá rúre lẹ máa sọ̀rọ̀ yín jẹ́ gbogbo àdúrà gbogbo ibikíbi tó bá wù ká gbégbà ẹ máa bá ọlọ́run pàdé ẹlẹ́dàá ò nílẹ̀ gbogbo ẹlẹ́dàá gbogbo wa pátápátá ta ṣe wàhálà lórí ọ̀rọ̀ yìí á dìde ogun tì yín ẹ̀san ẹ̀ á ké lórí yín ní gbígbóná láìpẹ́ láì jìnà ẹlẹ́dàá ìgbò wá sì jẹ gbogbo yín níyà bàbá adéníran ẹ ti ẹ̀ bẹ̀ṣùbẹ̀gbà ìkà máa níyìn o ẹ̀yin ọmọ Ifẹ̀ kí ló dé ẹ̀ sì ró ti yà dúró. kí ló rò pé connection tó wà láàrin nǹkan tí mo sọ sílẹ̀ pẹ̀lú bọ́n ṣe lọ bọ́ọ̀sì ilé Ìgbòho. ṣé ti rí wípé president Bọ́lá Ahmed Tinubu ó tún ti lọ mú tà lọ́ọ̀lọ́rẹ̀ẹ́ àní èṣù lẹ́yìn ọmọ yorùbá ni máa tán pé tinubu yìí ó tún ti lọ mútà náà lọ́rẹ̀ di ó ní tìtọ́hún àti tà náà tán máa ṣe báyìí nìkan máa ń la ahọ́n ara wọn torí bó ṣe sọra wọn lọ́wọ́ mú nǹkan tó lè mú bàbá tinubu kúrò ní nàìjíríà <laughs> lọ bá president alon ní kútọ́nu lọ bá ṣe anniversary celebration ah, ó ti kọjá rádaràda ó mọ iye ìgbà títà náà náà ti lọ sí kinní ìlú kútọ́nu bẹ̀ ni ìgbó sì wà iṣẹ́ tún ti wá dé ọmọ aláṣẹ jẹ òwò dé ọmọ aláṣẹ là gbogbo wa la jọ mọ orí ìṣẹ̀dá tí bàbá Tinubu jẹ́ ẹ jẹ́ ká wà tà láti o ẹ má jẹ́ o torí bàbá president alo ò mọ bàbá Tinubu kò mọ orí ìṣẹ̀dá tí wọ́n jẹ́ tí bàbá Tinubu fi máa tọwọ́ bọnú bírèèni president alo tó máa twist ẹ̀ sísẹ́ẹ̀dì ibi tó fẹ́ ẹ má jẹ́ wọn lọ poison gbòó ní Kútọ́nù. Hey! má má jọ pàgbó síkú tọ́nù kò má sí nǹkan tí Tinubu ò má lè dá lára nǹkan kan má ti kó wọnú àgọ́ ara bàbá yìí ó má dàbẹ́ ni wípé Tinubu tẹ́ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun spirit kan ti gbé má yìí wọ̀ tó ń lò ó bàbá yìí kọ́ nǹkan ti dàrú ẹ má jẹ́ kí wọ́n pa Ìgbòho síkú tọ́nu torí ọwọ́ Tinubu àti president Talon ti kanra wọn a sì mọ irú nǹkan tí Tinubu wà ọ́tò amọ̀rú ìṣẹ̀dá tó jẹ́ nǹkan ohun Tinubu òun bí nǹkan rẹ̀ láyé tó bá jẹ́ nǹkan tó máa favour ẹ̀ ṣùgbọ́n gbogbo wa lámú gbogbo situation tó jọ wà lẹ̀ a sì mọ irú ẹ̀dá tí Tinubu jẹ́ hmm. ṣé gbogbo àwọn ọmọ Yorùbá àdẹ̀mí fi Ìgbòho kọ́ president Talon lọ́rùn báyìí àbí kò tiẹ̀ wáyé mi mọ́ ẹ jọ̀ọ́ kí lẹ́yìn náà rí sí gbogbo àlàyé kékeré tí mo ṣe ṣe ti wá rí díẹ̀díẹ̀ làṣírí màmá tú compensation fún Professor Wálé Adéníran pé ó gbógun ti Yorùbá nation ó parọ́ mo wájú pọ̀ mọ́ ti pàkọ́ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ bàbá ọ̀ní àti gbogbo yín àtàwọn mídíà òfò tẹjọ kóra yín jọ tẹ close mọ́ punch tẹ close mọ́ sahara àti everything reporter. ẹ̀ẹ́yò ṣẹ́ ti rí wọ́n ti padà lọ gba compensation iṣẹ́ tí wọ́n ṣe nínú movement ẹ̀yin nù ọlọ́run nù wọ́n ba inú ilé jẹ́ wọ́n sanná sílé wọ́n fẹ́ lọ kó àwọn ẹni ẹlẹ́ni tó ń gbádùn ní yúróòpù àti amẹ́ríkà bóyá àwọn tó tà sí amẹ́ríkà àti yúróòpù yẹn wọ́n wá fi lẹ́tà ránṣẹ́ pé àwọn ń wá yín ni o ìyà ń jẹ wọ́n bi tán wà àwọn tí ẹ kó sínú ilé tí wọn ò kó lẹ́rú ẹ gbóúnjẹ lẹ́nu wọn ẹ pákílẹ̀ lẹ́ máa fún wọn wọn padà rí pákí jẹ àgbàdo gan tẹ promise àwọn youth wọn padà rágbàdo olówó níjà àgbàdo àti pákí báyìí ẹ ti ẹ̀ dúró bàbá gàmà tiẹ̀ ti sọ tẹ́lẹ̀ pé wọ́n ní kò sí iṣẹ́ unemployment ti pọ̀ jù ó ní kí wọ́n kó gbogbo àwọn yúùtù kan kó wọ́n lọ sínú igbó Sambisa kan lọ máa ṣe ámì ń bẹ̀ ó ní kí ni wọ́n máa jẹ pákí àgbàdo you know ó dẹ̀ ń sọ kínní yìí o ṣẹ̀dẹ̀ mọ̀ wípé ìjà ti súnmọ́ ìtòsí kó má jẹ́ wípé ẹ̀yin yúùtù ojú oorun lẹ máa wà tí bàbá ìyá nìkan wá máa gbé yín tó bá máa lajú báyìí ibi tó máa lajú sí nìyẹn tiẹ̀ báyìí báyìí ó ti padà ṣe ọfọwọ́ ara ẹ̀ ṣe ra ẹ̀ a ní ẹ má dìbò fún ẹ dìbò. ìyálájé àwọn mákẹ́tì gbogbo ẹ̀yin ìyálájé tá ẹ̀ ń jíjó ẹ ti ẹ̀dúrà àwọn oníjó ọ̀ràn tó ń jíjó lẹ́kọ̀ọ́ kiri àwọn mákẹ́tì ṣé ti ń bì happy báyìí ṣára yín ti ń balẹ̀ ọ̀yọ́ máa ń dé wíṣà sàn gégége ọ̀yọ́ máa ń dé tù ṣà sàn on his mandate, on his mandate, on his mandate, you shall stand, you shall stand. Ṣé ti yẹn jẹ́ mandate yín? Ẹ tí ì rí nǹkan kan tẹ́ ṣe ṣe bèrè. Pòfẹ́sọ̀ Wálé Adéníran, ah, ilẹ̀ Yorùbá ò ní gbàgbé yín. Kí lẹ fi nínú fídíò yìí? Ǹjẹ́ ní information ti wọ́n náà hàn? Kí lo gbọ́? Kí lo rò ipò ṣẹlẹ̀? Bá mi drop ẹ̀ sábẹ́ kọ́mẹ̀ntì. Má gbàgbé láti bá mi pín síta má gbàgbé o bá mi subscribe sórí youtube channel yìí support dára ìjọ yẹ kí wọ́n máa rìpọ́ọ̀tù channel report péjì rìpọ́ọ̀tù everything ìwọ̀n bẹ́ẹ̀ yín tẹ́ tún láìkì dára kẹ́ má lè bá mi support bá mi pe family and friends ẹni kọ́ bá mi subscribe síbẹ̀ bá mi share síta ire o.